gbogbo ọmọ orílẹ̀-èdè tó fẹ́ jápa kúrò lórílẹ̀-èdè nàìjíríà lọ sí orílẹ̀-èdè uk ẹ wá gbọ́ àwọn òfin tuntun tí wọ́n ṣe nítorí ẹ̀yin tí ẹ fẹ́ wá sí orílẹ̀-èdè uk o wo àwọn kókó tó wà nínú òfin tuntun tí uk ṣe fún ẹ̀yin tí ẹ fẹ́ jápa ìjọba orílẹ̀-èdè united kingdom ti kéde ìgbésẹ̀ tuntun lórí àwọn àjèjì òṣìṣẹ́ tó ń pèsè ìtọ́jú fáwọn èèyàn tó wá ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè náà nínú àtẹ̀jáde kan tí ìjọba uk fi sórí òpó ayélujára x rẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2024 ni wọ́n ti kéde pé àwọn kò ní fi àyè gba òṣìṣẹ́ ìlera láti ilẹ̀ òkèrè tó bá fẹ́ ṣiṣẹ́ ní orílẹ̀-èdè àwọn láti máa kó àwọn ẹbí wọn dání mọ́ o wọ́n ní ìgbésẹ̀ yìí wáyé láti mójútó bí àwọn èèyàn ṣe ń ya wọ orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ohun tí àtẹ̀jáde tí UK Home Office fi síta ẹni tó bá fẹ́ máa pèsè ìtọ́jú nílò láti fi orúkọ rẹ̀ sílẹ̀ pé bóyá wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni James Carvery tó jẹ́ akọ̀wé Home Office sọ wípé lótìtọ́ ni àwọn òṣìṣẹ́ yìí ń ṣiṣẹ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè àwọn àmọ́ àwọn kò ní lè fojú fo àwọn ìwà ìbàjẹ́ tó ń tibẹ̀ jáde o Kevin ní àwọn kò ní lè fàyè gba kí àwọn ìwà ìbàjẹ́ yìí máa tẹ̀síwájú a ṣèlérí fún àwọn ènìyàn ilẹ̀ Britain pé àwọn yóò rí ìyípadà a ò sì ní káàárẹ̀ ọkàn títí a ó fi mú àdéhùn wa ṣẹ pé àwọn tó ń wá ń gbé orílẹ̀-èdè wa láti ilẹ̀ òkèèrè ni àdínkù yóò bá jọjọ akọ̀wé náà ní ìgbésẹ̀ tuntun yìí dára nítorí ó ń dáàbò bo àwọn òṣìṣẹ́ ilẹ̀ Britain tó sì tún fi àyè sílẹ̀ fún àwọn àlejò láti kàwé àti ṣiṣẹ́ láti mú ìgbéga bá ọrọ̀ ajé orílẹ̀ UK Rótìmí Orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.